Timolak Films International gbé sinimá titun jáde my prophet wòlíì mi lákọ́lé rẹ̀ ọdúnládé adékọ́lá ni magician pidán pidán my prophet wòlíì mi sinimá ìkọjá àfẹnuròyìn ó ti jáde ẹ tètè lọ́ra ti yín o. ó jáde kàṣàgbà sì ni má ti tó my prophet wòlíì mi gẹ́gẹ́ dandan prophet yomi fashlanso wòlíì tó ti ṣe àgbẹ̀ tó ṣe ìdánwò pàdé ọdún àdàbọ̀ ọlọ́wọ́ magician ọlọ́wọ́ rẹ̀ tó abúrakadàbọ̀ra oríṣiríṣi ẹranko ńláńlá kìnìún olólàájú ń kọjú séèyàn ẹnìkan ní polówó ìkókó tààtà ẹkún ọ̀sán yẹrì ògbójúlógún sọmọ àjẹmọ́ láwùjẹ pẹ́ra. ọjọ́ ti ọdí pàdé ní ọdún. wọ́n dojú ìjà kọra wọn. egun kéèyàn wọ́n jà sọ̀rọ̀. kí ló jẹ tẹ́lẹ̀ kù. ifá ni mo dì mí lọ́wọ́ mú o ìgbẹ́ sísè ìdí ìrọ̀dọ̀ wọ o wọ́n wọ ní bá bẹ́ sísí tó bá fẹ́ bá lọ mo dì mí lọ́wọ́ mú. o ṣe bẹ̀rù ẹni tó lè para tó máa pọ̀ kàn tán. lèmi kí ló dé tó ń gbéra rẹ síbi tó tó kí ló dé kí ni ọ̀tá ní ọ̀ tá ní ọ̀. ọ̀ya dómi lákaná kí n wo bómi ẹ ṣe fẹ́ o. ọ fẹ́ bá mi jà ọ̀làjú ẹlẹ́kọ̀ọ́ ọmọ ìwòran gbà náà. nínú sinimá titun my prophet wòlíì mi. <laughs> ilé ìgbóná ya kí it's a blockbuster written produced and edited by rasheed ọlábọ̀dé ọ̀túnba. wàsíù owó yàgá ọ̀sùn ló direct yẹ. ọ̀làkúnlé ọlábọ̀dé big cast ló package yẹ. starring ọdúnladé adékọlá yomi fashlanso ọ̀làníyí àfàjà sọ́yẹ̀rì lọ́lá margaret afis abiodun biola adékúnlé dàmọ́lá ọ̀làtújì túndé ṣọ́báyọ̀ ọ̀làyẹmí jimoh yemkem bọ́sẹ̀ arẹ́gbẹ́ṣọlá lẹ́kàn ọ̀làtújì Bánjí Rasheed Ọlábọ̀dé fúnra ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun my prophet wòlíì mi not just another one ó gbóná rìtìrìtì ó da jẹnijẹni bọ́lẹ̀ yàtọ̀ go get your copy now. ọgbọ́n yóò lè ka èmi èmi pòfẹ́sọ̀ Kúkújì lájẹ́.